dúpẹ́ fún ọlọ́run ọba ọba àṣẹ̀dá wa tí ó fi ìfẹ́ rẹ̀ tó kókó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ní àyè alálùbáríkà dájú sáká kò sí ẹni tí ó tọ́ sí ká fi òdodo jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ọba àṣọ anabi muhammad sallallahu alaihi wasallam a jẹ́rìí pé òjíṣẹ́ rẹ̀ ní anabi rẹ̀ ní gbogbo ẹni tí ọlọ́run bá bá fi mọ̀nà kò sí ẹni tí ó lè ṣì lọ́nà gbogbo ẹni tí ọlọ́run bá bá ṣì lọ́nà ọlọ́run bá kí ó má ṣì wá lọ́nà kò sẹ́ni tí ó lè fi mọ̀nà dájú sáká gbogbo àdádá ìsìnà gbogbo òsìnà inú lẹ́nu lọ náà wá kí ó yá èmi àti gbogbo ẹni tí ó ń gbọ́ mi. Ah, hadithi tí ìdánilẹ́kọ̀ọ́ dúró lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ní la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́run ọba kò ní gba ìrun ẹnì kọ̀ọ̀kan yín nígbà tí ó bá ní hádàbí àyàfi kí ó ṣe àlùwàlá ìdánilẹ́kọ̀ọ́ ti rékọjá lórí ìtani ẹni tí ó mú àdífì wá òun ni Abu Hurairah a sọ ìtumọ̀ lápapọ̀ ní tí àdífì tó gbà lérò kí ni ìtumọ̀ hádàfí àti pé ìpín mélòó ni hádàfí ọ̀hún gan pín sí gbogbo ẹ̀ ni a ti mú ẹnu bà ní ọ̀sẹ̀ tí ó kọjá náà òbí tí a ó ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí ni pé lẹ́yìn ìgbà tí a mọ hádàfí nǹkan míì wà táwọn àwàfà tó ń pè ní asbabul ahdath èyí ni pé sábàbí tí máa ń fa hádàfí eléyìí kìí ṣe hádàfí kìí ṣe bí ẹni tó tọ̀ àbí ẹni tó lọ gbọ́nsẹ̀ àbí ẹni tí màá ní ikú jáde kó lára rẹ̀ ṣùgbọ́n sábàbí ni tó lè fa hádàfí lápẹ̀júwe bí oorun sísun ẹni ó sàlùwàlá tó kírun tó wá ń jókòó tó ń dúró de èrò míì ó wá ti sọ oorun tó sùn sábàbí hádàbí torí pé tí ó bá lè sún nínú oorun yẹn kò pàápàá jùlọ tí wọ́n bá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ̀mà torí pé ọpọlọ rẹ̀ ti kú ní ara ẹ̀ so eléyìí wọ́n pè ní asbabul ahdath òun gangan kọ́ ni hadath ṣùgbọ́n sábàbí ni tí máa ń fa kí hadath fi ó báyà so kó fi máa jẹ́ pé èèyàn ó kírun pẹ̀lú ẹ̀gbin láì mà so ó padà náà pé pé yóò tún àlọ́ àdá sí i so àwọn asbábùn àdáàfù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó tọ́ papọ̀ mọ́ ọpọlọ ni gbogbo tí ó bá ti mú ẹ̀ kúrò nínú ọpọlọ ẹ̀ sábàbí ni kéèyàn fi lè ṣe àdà lápèjúwe oorun ẹlẹ́ẹ̀kejì ó ní kí òòyì kó gbéyàn kéèyàn ọlọ́mọdé tó wà mọ́ tó wá tó àsìkò díẹ̀ kéèyàn bá tají tó sì ti sàlùwàlá kó ìhun tó gbé àlùwàlá rẹ̀ ti já torí pé ó wà ní ààyè kan tí ò mọ kí ni tó ń ṣe so bí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ìgbà tó wà nínú ìhun kò ní í mà so ló fi padà dán kó tún àlùwàlá ẹ̀ sí i bẹ́ẹ̀ náà ni ẹni tí wàá gbàgbé àsìkò tí wàá gbàgbé kò lè mọ ibi tó wà gbogbo tó ṣẹlẹ̀ sí lásìkò náà kò ní í mà lẹ́yìn ìgbà tó bá tají so ó di dandan ó sàlọ̀rà kó tó di pé yóò kí ọ̀rọ̀ àti tó jọmọ́ bẹ́ẹ̀ ohun tó jọmọ́ bẹ́ẹ̀ òun náà ni èèyàn tí sẹ́kù ẹni tí ó wà intoxicated yálà pẹ̀lú ọtí àbí oògùn tó fi jẹ́ pé ó kúrò nínú ọpọlọ ẹ̀ kò mọ ohun tó ń ṣe mọ́ so eléyìí náà ó bá gbọ́ ó ti ṣàlùwàlá tẹ́lẹ̀ ó pa dandan ó tún àlùwàlá rẹ̀ ṣe so gbogbo àwọn eléyìí náà wọ́n ń pè wọ́n ní nawaqidul wudu ohun tó máa ń já àlùwàlá lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti ṣàlùwàlá bákan náà nínú àwọn nǹkan míì tí kìí ṣe hádàfi ṣùgbọ́n ó máa ń já àlùwàlá ó kéèyàn ó ṣe rí dá ẹni tó ti jẹ́ pé mùsùlùmí ni lápẹjúwe ó sọ àlànà ayé òkèrùn ni sábàbí kan bá sì dé lọ́ba ṣe rí dákú ònú ẹ̀sìn Islam bọ́yá látàrí pé nìkan ṣe wáàsí fún ọ fẹ́ padà sínú ẹ̀sìn Islam ó pa dandan ó tún àlùwàlá rẹ̀ ṣe nígbà tó ti ṣe rí dáìrùn kò lálùwàlá mọ́ tó padà náà pé ó tún àlùwàlá ṣe tó bá fẹ́ tó bá fẹ́ kírun bákan náà nínú àwọn nǹkan tí àwọn apá máa ń kà sí ohun tó máa ń já àlùwàlá ó ní iyèméjì èèyàn tó ń ṣe iyèméjì òun àbí òun ò ṣàlùwàlá àbó ń ṣe iyèméjì pé òun wà nímara àbó òun ò sí ìgbà míì àwọn afáàní àṣẹ́kú ẹni tí èèyàn bá ń ṣe èméjì lórí ẹ̀ kò lè mú ohun tí èèyàn ní ìdánilójú rẹ̀ kó for example sí mo fẹ́ kí n mo ṣàlùwàlá so ń tọ́ dá mi lójú ni pé mo ti ṣe àlùwàlá ṣùgbọ́n in tí mo ń ṣe èméjì lórí ẹni pé ṣé mo ṣe hádàfí àbí mi ò ṣe hádàfí for example ya bọ́ mo ń ṣe èméjì mo sọ àbí mi ò sọ o ti máa fi ṣiṣẹ́ ní ìtọ́nà kedengbe o ní aliyẹ̀bí ṣàkùnù màá sọnù ṣùgbọ́n mi ò ní àrídájú pé mo ṣe àpàhárà àbí mo sàlùwàlá mo wá ń ṣe èméjì pé àbí mo ti ẹ̀sàlùwàlá àbí mi ò sàlùwàlá eléyìí ní sí ohun tó jájú ni pé mi ò ṣe àlùwàlá so ó di dandan kéèyàn ṣe àlùwàlá kó tó di pé yóò kírun ṣùgbọ́n ohun tí a mẹ́nubà àwọn àfá wọn máa ń ṣe àdáyẹrí ẹ̀ torí ọ̀pọ̀ ọ̀gbà ibi tó ti máa ń dé báyìí náà ń tẹ tó kírun magrib tó fẹ́ kí ìṣá ó wá ń dúró de kí àsìkò ìṣá ìhun tó òun kí ìṣá ìṣùgbọ́n níbi tó ti ń ṣe àgbára àbí nǹkankan òun gbé ó gbé sọ àfà ni tí oorun yẹn tó bá jẹ́ pé ó lágbára èyí ni pé ó lé débi pé kò mọ nǹkankan tí wọ́n ń sọ lẹ́gbẹ̀ẹ́ mọ́ irú eléyìí àlùwàlá rẹ̀ ti dá ó di dandan kí ó ṣe àlùwàlá ṣùgbọ́n wọ́n ní ohun tí èèyàn sùn tí ó tásìkò rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n ń gbéyàn lọ débi gbéyàn ọmọ ohun tí wọ́n ń sọ lẹ́gbẹ̀ẹ́ òun eléyìí náà a fẹ́ kí ó ṣe àlùwàlá ṣùgbọ́n ohun tí kò nípa débi pé èèyàn ń gbọ́ àwọn nǹkan míì tí wọ́n ń sọ ní ní agbègbè rẹ̀ àbí àwọn tí wọ́n ń sọ díẹ̀díẹ̀díẹ̀ ó ń ta sí léyí lágbègbè rẹ̀ so irú oorun yẹn wọ́n ní kì í jẹ́ àlùwàlá ìyapa ẹnu pọ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ oorun ìdí ni pé àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam wípé àwọn máa ń jókòó ní mọ́sálásí dúró de ìrun débi pé àwọn ń sùn ẹlòmíì ti ẹ̀ máa rọrùn ṣùgbọ́n nígbà tó bá pèrún àwọn ó dìde kírun láì jẹ́ káwọn tún ṣe àlùwàlá míì ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam kò sọ pé kí wọ́n ṣe àlùwàlá tó ń táwọn afáwa sọ ni pé ìjókòó téèyàn jókòó gẹ́gẹ́ bí àwọn ustaz ṣe jókòó a ó rí pé téèyàn bá jókòó báyìí láì jẹ́ kó sùn gan fún rẹ̀ tó bá ń fìlì kó fẹ́ ṣe òun fẹ́ só kò ní rí sóòsó àyàfi tí ọba yẹra báyìí so wọ́n á ní ẹni tó bá jókòó bá wọn débi pé ó fi sùn bó ti wulẹ̀ kí oorun kó tóbi tó tó bá tají kò ní ìdí pé kó sàlù àlá torí pé kódà gan bí ó bá wà ní inú ọpọlọ ẹ̀ gan kò sí àyè bó ṣe lè só ní ìjókòó báwọn àyàfi tí ó bá yẹ ìdí so eléyìí yàtọ̀ sí ẹni tí ó dùbúlẹ̀ ó yàtọ̀ sí ẹni tó dùbúlẹ̀ so ẹni tó dùbúlẹ̀ àbájáde só ti ó ti lanu anytime ló lè jáde tí ò ti ẹ̀ lọ sòrò ẹni tí ó bá sùn bá wọn kódà kan yẹ pé oorun náà kò nípa kò sì pẹ́ irú ẹ̀ wọ́n láyà fi kí ó ṣe àlùwàlá so àwọn yìí ni ohun tí ó jẹ́ asbabul ahdath nígbàtà bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yà ní àtọ̀hárà pé oríṣi méjì alákọ̀ọ́kọ́ àtọ̀hárà tún minal hadath tá a pe hádàfi pé ó ní ẹ̀gbin táì rí náà ní ìsìn gbogbo wa la ṣàlùwàlá ká tó kírun lápèjúwe àfáì ní ìsìn àlùwàlá wọn ti já àfáà tó jókòó lẹ́gbẹ̀rún àlùwàlá ọ̀já tálẹ́ tó lè sọ pé ẹni báyìí lálọ́ àlá lóru a lè sọ kìí ṣe pé ohun tá rí lójú ni màánà ni so ṣùgbọ́n ẹ̀gbin tójú máa ń rí oní khabar oní tí a fẹ́ ṣe àlàyé lórí ẹ̀ àwọn afá ni at-taharatu min al-khabar ìmára kúrò níbi ẹ̀gbin tójú máa ń rí ẹ̀gbin tójú máa ń rí dẹ̀ ni wọ́n pọ̀ omi àmọ̀pẹ́gbin ni wọ́n tó sì ẹ̀pẹ́gbin ni wọ́n ṣùgbọ́n èyí tó hàn sí wa òun náà ni ìtọ̀ àbí ìgbọ̀nsẹ̀ àbí màní àbí wàdí àbí màdí gbogbo àwọn ilé pátá ẹ̀gbin ni wọ́n tójú máa ń rí tó bá di pé irú ẹ̀gbin ni wọ́n ń bẹ níbi ara aṣọ èèyàn kìí sì ṣe pé bóyá ó jáde láre èèyàn lásìkò náà for example inú ara aṣọ nìkan ló wà kò sí lára èèyàn màánà nígbà tí ẹ̀gbin yẹn jáde gan fúnra èèyàn ti wẹ̀ ó ti mọ́ra báwo ni sì tó bá sàlùwàlá tí ó bá kírun á ní ó ti ṣe ìmọ́ra ṣùgbọ́n ẹ̀gbin bẹ lára rẹ̀ ẹ̀gbin tó ń bẹ lára rẹ̀ yín kí ni tí ó lè ṣe àfọ̀mẹ́ ṣé àlùwàlá ni ó ṣàfọ̀mẹ́ àbíwẹ̀ àbí tẹ̀yàmọ̀ rárá ó dìgbà tí a bá mú ẹ̀gbìn yẹn kúrò ní ara aṣọ àbí ààyè dáàtì kírun for example ó ní ẹ̀gbìn bá wà àlùwàlá ò lè fọ ẹ̀gbìn dáàtì tó wà ní ààyè dáàtì kírun mọ́ bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ ò lè fọ mọ́ àyàfi ká mú ẹ̀gbìn yẹn kúrò eléyìí ni wọ́n ń pè ní alkhobar ẹ̀gbìn tójú máa rí so àwọn ẹ̀gbin míì tó yẹ pé àmọ̀ pé ẹ̀gbin ni lápèjúwe ẹ̀jẹ̀ ẹ̀gbin ni tó bá wà lára aṣọ àbí ọwọ́ lára ní ààyè tá a ti fi mu ó pa dandan ká mú kúrò bá ṣe mú ẹ̀gbin ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ àbí mẹ́ni kúrò ó yàtọ̀ sí bí a ṣe mú ẹ̀gbin ẹ̀jẹ̀ kúrò for example ẹ̀gbin wà níbi ààyè tá ti kírun ẹ̀gbin yẹn ó di dandan ká mú kúrò ṣùgbọ́n tó yẹ pé ìtọ̀ lọ́wọ́ àmì nǹkan tá a lè mú tọ̀ kó mo bẹ̀rẹ̀ ṣé a lè mú ìtọ̀ kúrò níbi tó ti tọ́ dà sí mọ́sálásí tí wọ́n tẹ́lẹ̀ kìí ṣe mú mọ́sálásí tí wọ́n tẹ nǹkan sí ìyẹ̀pẹ̀ ni wọ́n wà nínú ẹ̀ kí èèyàn bá tọ̀ síbẹ̀ láti rẹ́ kírun o láwọn ti mú ẹ̀gbin yẹn kú náà náà àfi kí a da omi sí so òun ni pé bá ṣe mú ẹ̀gbin ìtọ̀ kú ó yàtọ̀ sí bá ṣe mú ẹ̀gbin ìgbọ̀nsẹ̀ kú so ẹnu ọ̀rọ̀ wà láyé lórí ẹ̀ níbi tí a bá ti ń tí a bá sọ̀rọ̀ lórí àdísì idha shariba al-kalbu fi ina'i ahadikum tí ajá tó bá tẹnu ọwọ́ páànù tẹ́ fi ń jẹun àbí kọ́ọ̀pù tẹ́ fi ń mumi bọ́ọ̀ láti mú ẹ̀gbìn yẹn kúrò á wá ṣe àlàyé àwọn oríṣi ọ̀nà tá à ń gbà mú ẹ̀gbìn kúrò ṣùgbọ́n tá a fẹ́ ká mọ̀ ní sìn ní pé ẹ̀jẹ̀ ẹ̀gbìn ni bákan náà ètútú tó máa ń jáde láre egbò tó dàpọ̀ mẹ́jẹ̀ òun náà wà lára àbọ̀ wà lára aṣọ àbọ̀ wà lára tá ti kírun ní dandan ká mú bákan ọtí so náà ọtí ẹ̀gbin ni ṣùgbọ́n àwọn èèyàn mú o se lee ṣe torí pé ọlọ́run ò ṣe fún wa láti jẹ àbí láti mú so ọtí náà ẹ̀gbin bí àwa ṣe mú ẹ̀gbin ọtí kú ọ yàtọ̀ sí bá ṣe mú ẹ̀gbin míì náà kú torí pé nǹkan míì máa tí òun náà máa di ọtí èyí ni pé yóò di nǹkan tí ọdídẹ̀yẹ bá mú yóò for example àkùnú tó bá pẹ́ tó kan débì kan yóò dọ̀tí torí pé dẹ́yẹ bá mú yóò kú òní àyè rẹ̀ so eléyìí ní ìsìn òun náà ti dẹ̀gbin tẹ́lẹ̀ ohun tọ́jẹ́ tọ́ ni ṣùgbọ́n nípa pé ó pẹ́ ní àyè so ó ti di ẹ̀gbin so ọtí ẹ̀gbin ló náà àbí nǹkan míì tó di ọtí yálà ní àwọn alábá àwọn máa fi dẹ́bìlò wọ́n máa fi ń ṣe àṣírí fruit tí èèyàn mú pẹ́ẹ́dẹ́ nínú tó bá pẹ́ òun náà yọ bẹ̀rẹ̀ sí wó débi pé yọ kan tó bá kan tán yóò di ọtí bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àwọn nǹkan èso tó wọ́n tó máa fi ń ṣe ọtí gbogbo orú ẹ̀ ẹ̀gbin ni wọ́n so ó pa dandan kí èèyàn mú ẹ̀gbin yẹn kú kó tó di pé èèyàn ó kírun àdífi tí a ka àwọn àǹfààní tí a rí kọ́ àbí àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú àdífi Abu Hurairah tó rí kọjá alákọ̀ọ́kọ́ ó ní pé at-taharatu shartu li kulli salat ìmára májẹ̀mú ní fún gbogbo ìrun pátá ẹ̀họ́ bàkí èèyàn láti mọ èèyàn láti wà ní ìmára yálà ìmára ara èèyàn àbí aṣọ téèyàn wọ̀ sọ́run tí ó fi ṣe ìjọsìn àbí ààyè téèyàn ó ti ṣe ìjọsìn gbogbo ẹ̀ láti jẹ́ ibi tó mọ́ àǹfààní kejì ni pé as-salatu la tuqbalu illa irun ọlọ́wọ́ bọ̀ ní ìgbà àyàfi kí tó bá jẹ́ pé ìmára ìbá yálà ìmára pẹ̀lú àlùwàlá àbí ìmára pẹ̀lú ìwẹ̀ àbí ìmara pẹ̀lú àtẹ̀yẹ́mọ̀ ó pa dandan ẹ gbogbo ẹni tí ó bá kírun ó pa dandan kó wà mọ̀ra ìmara tá a wí anabisa asalam ó ti dá yẹn ìdá àhàdàtà for example ní ìsìn àti sàlùwà látàbí kírun magrib tó bá di pé ìrun ìṣá ìbá wọlé ẹni tí ò ṣe hadath òṣó bẹ́ẹ̀ ni ọlọ́tọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́gbọ̀nsẹ̀ ṣé ó pa dandan kó ṣe kó ṣàlùwàlà kò pa dandan torí pé ó sì wà mara torí ànábi ìdá áfíríkà so tó bá tó bá ṣe hadẹ so ọlọ́run kì í gba irun ẹni tí ó ṣe hadẹ tó sì kírun láì ṣe ìmára so gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe tó bá kírun láì ṣe ìmára bí ìgbẹ́ni tó ń fi ìrun ṣeré lásán ni abẹ́ni tó ń ṣeré kò kéé ṣe ìjọsìn pẹ́ẹ́pẹ́ torí pé ọlọ́run ọ̀bọ̀ ní ìgbà ó pa dandan tí ó ṣe ìmára yẹn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe wí bóun ọlọ́run ọba ṣe wí ọlọ́ni yá ayọ̀ alladhina amanu idha qumtum ila salati faghsilu wujuhakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí ẹ bá dìde àti kírun àbí tí ẹ bá dàníyàn àti kírun ẹ ṣe ìmára ìmára tẹ́sẹ̀ oníkẹ́ fọ ojú yín alùwòjú ojú níbo ni mú wà ẹ́ àpẹẹrẹ ojú ojú làpẹ̀ níbo ni ètè àtẹnu méjèèjì wà ojú náà lọ wà ṣùgbọ́n tí ń kọ́ náà sójú lè tí wà orí ló wà ìdí ní tó fi jẹ́ pé ó ní àmọ́hún fọwọ́ pa nígbàtà bá fọwọ́ pa orí ìdájọ́ tiẹ̀ ló fi yàtọ̀ tí ìdájọ́ ojú so ẹ fọ ojú yín wà aydiyakum ila al-marafiq àti ọwọ́ yín dé èdè wọ́ ọ̀rọ̀ ni wamsihu bi ru'usikum ẹ fọwọ́ pa orí yín wà arjulakum ila al-ka'bayn ẹ ẹsẹ̀ yín náà títí dé ojú ẹsẹ̀ wa in kuntum junuban tó bá jẹ́ pé ẹ bá wà ní ipò ẹni tó ṣe jẹ́nẹ́bà fọ́kọ́ bàrù ẹ ṣe ìmára ìmára jẹ́nàbà ó yàtọ̀ sí ìmára pípé afẹ́ sàlùwàlá kírun kí ni téèyàn ó ṣe èèyàn ó wẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé ọlọ́run ọba ló dá wa ó sì mọ̀ wá ọmọrú àyè tá a lè bọ́ sí ọlọ́ni wà in kuntum marda ìmára tẹ́ ṣe yìí tó bá yẹ pé ẹ̀ a sì mọ̀ pé lọ́pọ̀ ọgbà ẹni tí ọba gbádùn àti lo omi ó máa ń jẹ́ ìlera ẹni tí bá mú tó tútù sì mú bẹ́ẹ̀ pé omi tútù lọ́wọ́ ṣé yóò lè wẹ̀ omi tútù kò ní lè wẹ̀ tó bá wẹ̀ wọ́n dákún ẹni tí ń ṣe tẹ́ ẹ bá tẹ́ ẹ bá lálàáfíà tẹ́ ẹ sì lè lo omi àwọn àdàsáfàrí àbí ẹ bá wà lórí ìrìn àjò ẹni jẹ́nàbà ẹ̀yẹ tó wà lórí ìrìn àjò níbo ni ó ti romi tí ó fi wẹ̀ níbi tí ó ti rí ààyè tí ó fi wẹ̀ tó bá ti ẹ̀rọ mi ọ̀hún tán yóò nira tí ọlọ́run ṣe ìdẹ̀kùn أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء kì í wá ṣe èyí tẹ́ fi wẹ̀ lásán kódà bá yẹ pé ẹ lọ ṣe ìgbọ̀nsẹ̀ ní ẹ̀rọ mi ẹ sì fẹ́ kírun ó sì padà lẹ́kẹ́ ìsàlùwàlá ẹ̀rọ mi àbí ẹ fi ara kó ara pẹ̀lú obìnrin débi pé bóyá mẹ̀bí ọjáde ó di dandan kẹ́ẹ̀sì àlùwàlá kẹ́ẹ̀sì fún àyè náà ṣùgbọ́n ẹ rí omi fatayammamu ẹsẹ̀ tàìmọ́mà sọ̀ídàn ó ní tá a máa ń ṣe pẹ̀lú èèpẹ̀ tọ́yìnbà ní èèpẹ̀ tó dáa tó mọ́ tẹ́bá fi ṣe ìtẹ̀mọ́mọ́ yẹn famsahu bi wujuhikum ẹ fi pa ojú yín wà ìdí kò pẹ̀lú ọwọ́ yín a ó rí pé tẹ̀mọ́mọ́ yìí ìdẹ̀kùn lásán lọ́lọ́ fi ṣe fún àwa àlùmọ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam torí pé kò mú ẹ̀gbin kúrò lára ẹ̀ẹ́dọ́ yọ fọ ojú yọ fọsẹ̀ yọ yọ fọwọ́ yọ fọwọ́ kórí nígbà tí ọwọ́ aṣọ mi a ní kọ́kọ́ kọ́kọ́ dá ìpẹ́ kó fi pajú kọ́kọ́ dé ìpẹ́ kó fi kọ́wọ́ àwọn ìpẹta àbùdíyà lọ́rọ̀ fi ṣe fún wa àti ìdẹ̀kùn fún wa ìdínú tọ́lọ́ fi ni má yuridu Allahu liyaj'al alaykum min harajin ọlọ́wọ́ fẹ́ fi tó le tó nira kó fi fún yín lórí ẹ̀sìn walakin yuridu li yuqaddirukum ọlọ́run fẹ́ sàfọ̀mọ́ yín ni kúrò níbi ẹ̀gbin àbí kúrò níbi ẹ̀ṣẹ̀ li yutimma ni'matahu alaykum torí oore rẹ̀ kó lè pé pérépéré lórí so eléyìí ni ìmára tí ọlọ́run ọba tó sàlàyé tí anabi sallallahu alayhi wa sallam tó sì fi ṣe hàn practically báwo la kọjú òní ẹni tí ó bá fọjú a lè fọjú pẹ̀lú ẹnu pọ̀ wọn á ká kọ́kọ́ fọnu tá a bá bọ́jú a ò lè bọ́jú pẹ̀lú mú pọ̀ wọn ni ká fi omi fi mú káwa fọ ojú náà torí gbogbo ẹ̀ ojú náà ló so anabi sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé rẹ̀ practical bá sì ṣe iṣẹ́ yẹn bákan náà àǹfààní tí a tún rí kọ́ níbi hadithi ó ní pé àníyà min shurutil wudu májẹ̀mú àlùwàlá ó ní kéèyàn dà níyà sínú ọkàn asọ níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí pé àníyà kìí ṣe ohun tí ó jẹ́ ó di dandan kí èèyàn ó wí lẹ́nu a ó rí tí ó bá for example tí ó kí òun àwọn míì gan wọn kọ́kọ́ tẹ́wọ́ báyìí nígbà tí wọ́n gbàdúrà tó yọ́ fi yọ́ fi tẹ́wọ́ yìí ló fi gba àníyàn tó gbogbo eléyìí kò ní ìyàtọ̀ kí wọn kàn jì sínú ọkàn rẹ̀ náà bá ti ṣe kẹ́lìmà kẹ́bàrà àmà ó ti tán tó àníyàn májẹ̀mú ni nínú májẹ̀mú àlùwàlá bákan náà àlùwàlá òun gan fún rẹ̀ májẹ̀mú ni nínú májẹ̀mú ìrun kíkí èyí fi hàn pé ìrun kíkí ohun tó tóbi ni ohun tó ṣe pàtàkì jù ni nínú ìjọsìn àwọn àdìf tó sọ̀rọ̀ lórí àwọn pàtàkì ìrun yóò wáyé ní ẹ̀yìn insha Allah ta'ala so ó di dandan fún gbogbo mùsùlùmí an yatanabbaha ila ahliyati tahara kó mọ pàápàá ìmára kéèyàn ó má fi ṣeré nígbà tí ó bá tí ó bá ṣe mara láti ibi tó ti lọ tọ̀ ó pa dandan kí ó ṣọ́ra rẹ̀ torí ẹlòmíì bí ó ti tọ̀tán kò ní dúró kí ìtọ̀ náà ó dá pátápátá yọ kàn bomi yọ ló dìde yóò de ṣòkòtò rẹ̀ bọ́ bá ti ń de ṣòkòtò àwọn àtọ̀ yòókù wọ́n kàn dà sínú ṣòkòtò rẹ̀ ni yóò wá wà nínú ọ̀kan tí ànábi sallallahu alaihi wasallam tó sọ fáwọn sàábé rẹ̀ níbi tí wọ́n ti ń lọ tí wọ́n rí kábàdí àwọn èèyàn méjì tí ànábi sallallahu alaihi wasallam sọ pé innahuma la àwọn méjèèjì tó wà nínú kábàrí wọ́n fi ìyà jẹ wọ́n wala yu'adhabani min kabirin kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan ni wọ́n ṣe tó ń fi ìyà jẹ wọ́n amma ahaduhuma àmọ́ ọ̀kan nù wọn la yastabri'u min bawli kéékúó kí ìtọ̀ rẹ̀ ó dáa lẹ̀ pátá kó sì fọ́ kó tó di kọ́wọ́ láyẹ̀ stanzi wùmí bọ́wùlẹ̀ gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ni ẹni pé pé fi ara balẹ̀ débi pé yóò fi ṣe àfọ̀mọ́ ìtọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá dìde lórí pé wọ́n dàtọ̀ sára ẹni wọ́n dàtọ̀ sára tó sàlọ̀ látọ̀ lọ kírun só nírun ìdínú tó ń fi ìyá jẹ́ nínú kábàlì so ó padà dá kí ka àmọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ni agbọ́ irú yìí tó gbogbo àwọn nǹkan tí ìmára tó jẹ́ mẹ́jẹ̀mú rẹ̀ láti ṣe ó padà kí ká ṣe wọ́n dáadáa àti àníyàn ẹ̀dí ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì عن عبد الله بن عمرو بن العاص وأبي هريرة وعائشة رضي الله عنها رضي الله عنهم قالوا قال رسول الله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار حديثه إبوارنا ولاتي عبد الله بن عمرو بن العاص bákanáà abu huraira òun náà gba ìbọ̀wọ́rọ̀ yìí wá aisha ìyàwó anabi muhammad sallallahu àwọn náà gba ẹ̀gbọ̀nwọ́ ọ̀rọ̀ yìí wá gbogbo wọn pátá wọn papọ̀ lórí kẹ́lìmà wailul lil a'qabi minan nar èyí ni pé ìjìyà ìjìyà ẹlẹ́ta eléro àbí ìjìyà aná ọ wà fún àwọn ẹ̀yìn ẹjọ́ pé tí wọ́n máa ń ṣe àlùwàlá wọn ò ní fọ oríkẹ́ àlùwàlá wọn dáadáa débi pé omi yóò al-aqab ó ní ẹ̀yìn ẹsẹ̀ báyìí tí a bá wo ẹ̀yìn ẹsẹ̀ wá rí pé àwọn ìlà tó máa ń fún pọ̀ ó wà ń bẹ tí ìbá ti fẹ́yàn bá fọ́ pa dáadáa omi ò ní wọ gbogbo ẹ̀ èyí ló wọ́n fi mú ẹnu ba àkọ́ kìí ṣe òun nìkan gbogbo oríkẹ́ àlọ́ àlápátá tẹ́yìn èyí fọ̀ dáadáa tí omi èyí dé gbogbo ibi tí omi tó yẹ kómi ó dé gbogbo ẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìjìyà lọ́lọ́run fi ṣe àfọmọ́ abẹ̀ torí pé kí ni ẹni ó ṣe tí ó sàlùwà ìdájọ́ rẹ̀ ní pé kò ṣe àlùwàlá ó kírun láì ṣe àlùwàlá láti ní sí pé kò nírun ó sì lẹ́sẹ̀ tó bá pé gbogbo òun rẹ̀ bí ń ṣe ń ṣe nù ó lẹ́ ti rí kí ni tí ó dé bá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so ó padà kí a sọ̀rọ̀ à bẹ̀ ṣùgbọ́n afá onítírà ti umdatul ahkam ó ṣe àlàyé alwailu ó ní al'adabu walhalak ìtìyà àti ìparun wàjá fi ba'd al-athar annahu wadin min jahannam ó wá nínú àwọn ìgbẹ̀wọ̀rọ̀ míì pé ó kòtò kan ní nínú iná jahannama al-aqab ó ní يعني في عقاب جمع لبرورال تي عقاب جمع عقب وهو مؤخر القدم قل لي يسك wàlmùràdù ashabuha ìṣe ẹ̀yìn ẹsẹ̀ nìkan ni wọ́n fi jìyà èyí tí wọ́n gbà lérò ni pé ẹni ó ní ẹsẹ̀ náà òun wọ́n jẹ ń yà kì í ṣe pé ẹsẹ̀ tí omi ọ̀dẹ́ ara rẹ̀ kọ́ ni wọ́n jẹ ń yà ẹni ó ní ẹsẹ̀ òun gangan òun ni wọ́n jẹ níyà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ah, àṣà àbí ohun tí a fẹ́ lò lórí ẹ̀ ní pé gbogbo àwọn sàábé anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wa á ní ìyẹ̀jú láti sọ àlàyé díẹ̀ lórí wọn so sàábé alákọ̀ọ́kọ́ ni abdullahi ibn abu ibn as ó ní ibn wa'il quraishi as-sahmi ẹni pé quraish ni láti ilẹ̀ maka alimu rabbani olùmọ̀ni àgbà olùmọ̀ nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni aṣíwájú ni débi pé wọ́n ń pè ní hebrew èyí ni pé tàdá kí là ń fi tàdá ṣe àfi ń kọ kéwú òun gan fúnra ẹ̀ tàdá ni ká tó wáyé pé kéwú tá a fi kọ èyí ni pé sífà ni wọ́n fi ń ṣe àpèjúwe tó nímọ̀ tí ìmọ̀ rẹ̀ tó géńgó. bákanáà sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam òun àti bàbẹ́ sàábẹ́ ni wọ́n mọ̀mẹ́ òun wọ́n pè ní Rā'ita bintul Hajjaj ibnul Munabba ohun èèmà tí wọ́n sọlá lé nípa sàábẹ́ Abdullahi ibn Abu al òun àti bàbá rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé mo gbìyànjú láti contact àwọn tó jẹ́ bí àwọn apá àwọn ọlọ́wọ̀ fún mi ní agbára àti ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tí mo kà lórí ẹ̀ ni pé wọ́n sọ pé ohun tí ń bẹ láàrin òun àti bàbá ẹ̀ tí bàbá rẹ̀ fi ju tí bàbá fi ju ọmọ lọ ó ní eleven years mi ò mọ bí ó ṣe lè wáyé so mo gbìyànjú láti ṣe àbẹ̀wò láti lọ àwọn àpá àtiwá náà ṣùgbọ́n ọlọ́run ọba ní agbára àti ṣe bẹ́ẹ̀ tí ó ní àlàyé gbogbo àwọn tíra tó sì sọ àlàyé lórí Abdullahi ibn Amr gbogbo wọn náà wọ́n sọ wípé ohun tí ń bẹ láàrin òun àti bàbẹ́ ò ní ọdún mọ́kànlá ó síwájú bàbá rẹ̀ gba ẹ̀sìn islam ṣùgbọ́n òun àti bàbá ẹ̀ náà ni wọ́n ṣe hijira kó tó di pé ànábì sallallahu alaihi wasallam ṣe fatu maka kó tó di pé wọ́n padà sí maka ó di maka di ilẹ̀ mùsùlùmí ànábì sallallahu ó máa ń fi àjùlọ abdullahi lórí wọ́n máa ń ṣe àjùlọ fún Abdullahi ju bàbá rẹ̀ lọ ṣùgbọ́n ohun tó fa Allahu a'lam ọlọ́run ọba nìkan lọ́mọ ṣùgbọ́n tó yàn tó hàn ó ní pé olùjọ́sìn ni bẹ́ẹ̀ ni gbogbo àsìkò rẹ̀ Qur'an ní fi máa kà gbogbo alẹ́ rẹ̀ irun ní fi máa kí gbogbo ọ̀sán rẹ̀ àwẹ̀ nígbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà òun àti bàbá ẹ̀ náà àti màmá rẹ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam ló sọ pé oore ni oore ní bẹ lára wọn ànábì ní ni'ma ahlul bayti abdullah wa abu abdullah wa ummu abdullah ipe oore ńlá ní ń bẹ fún àwọn ilé abdullah àti bàbá abdullah àti màmá abdullah so ó ní àwọn àjùlọ àti ipò nínú àwọn sàábì ànábì muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ lórí ìmọ̀ torí pé ó gba ẹ̀gbà ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa tó pọ̀ débi pé abu hurayra radiyallahu الله ó máa ń sọ pé lam yakun ahadun min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam akthar hadithan minni illa ma kana min abdullahi ibn amr kò sí ẹnìkan nù sàábẹ́ ànábi sallallahu alayhi wa sallam tó gba ìgbà wọ́ọ̀rọ̀ ànábi sallallahu alayhi wa sallam wá bí abu huraira àyàfi abdullahi ibn amr ibn as ẹni tí a ń ṣe àlàyé rẹ̀ lọ ìdí ni pé fa innahu yaktub òun máa ń kọ gbogbo tó bá gbọ́ lọ́dọ̀ àlẹ́bí sàlọ́ sẹ́lẹ̀m wàlà aktub ṣùgbọ́n mi kọ̀ kankan so òun fi ìhà tí ń ha pẹ̀lú kíkọ́ lẹ̀ ó fi ju àbúrò rẹ̀ lọ àlẹ́bí sàlọ́ sẹ́lẹ̀m ó ní ó ṣe ìdì ní ẹni pé olófún ní ìyọ̀ǹda láti máa kọ gbogbo tó bá gbọ́ ṣùgbọ́n ó ní káwọn sàábé yòókù ọmọ kọ́ ìdí ni pé lásìkò náà Kùránì ń sọ̀kalẹ̀ tánàbí bá fún wọn ní ààyè àti máa sọ gbogbo tí ń bá ń sọ Kùránì lè papọ̀ mọ́ àdí ìdánẹ́bí Muhammad sallallahu alayhi so ìdínú tára ní kí wọ́n mọ́kọ̀ ṣùgbọ́n ànábì fún abdullahi ibn amru fún láyé àti máa kọ gbogbo tí ọba tí ànábì sáwọn sọ́nà ń bá sọ abdullahi ibn amru aṣọ lẹ́ẹ̀kan pé ó jẹ́ tí máa ń ka quran ọwá ànábì sáwọn sọ́nà ń gbọ́rọ̀ ohun tí abdullahi ibn ambu tó máa ń ṣe ẹni pé lálẹ́ ọjọ́ kan yóò sì ka gbogbo tí wọ́n ti sọ̀kalẹ̀ bá nẹ́bí sallallahu alaihi wasallam ní anẹ́bí sallallahu alaihi wasallam bá ní àá ah, mọ́kà quran lálẹ́ ọjọ́ ẹ̀yọ kan péré ká ní oṣù kan ó ní àṣebọ́dọ́ ah, lòun lágbára òun lè ṣe jù wà lọ anabi ni ọ̀dà fi ogún eh, twenty days ogún ọdún ogún ogún ogún ogún jọ fi ka alukur'an kó o sinmi ní ijọ́ mẹ́wàá ọdẹ àà òun ní agbára tó jù bá lọ anabi ni ọ̀dà ijọ́ méje péré. onígbà tó ń sọ fún anabi sàlàsàlà ìgbà àwọn olè ṣojú bá lọ anabi àà ṣùgbọ́n ìgbàwọ́ ọ̀rọ̀ míì náà tún wá táwọn sọ pé anẹ́bísà sálàm sọ pé ọ gbọ́dọ̀ ka Qur'an ju ìjọ mẹ́ta lọ ẹni pé kéèyàn fi ìjọ méjì péré kó fi ka Qur'an lódidi àbí ìjọ kan kó fi ka Qur'an lódidi débi pé anẹ́bísà sálàm gbogbo ẹnikẹ́ni tó bá ka Qur'an tí ò tójọ́ mẹ́ta kò gbọ́ Qur'an pẹ́ẹ́pẹ́ yìí tòní ka Qur'an pẹ̀lú àgbọ́yé harafi fini aka bụ bóò tí a ń kàrí ìjókòó ìjókòó ẹ̀kọ́ bó tilẹ̀ jẹ́ pé a lè sọ pé èyí tá à ń kà ní ìjókòó ń pín fúnra wa ni ṣùgbọ́n tálẹ̀ tó lè sọ pé ní dandan láàfin kó tó di pé àdúrà wọn gbà. ntí kura gangan sọ fún rẹ ni pé faqra'u ma tayassara nínú al-Qur'an ẹ̀ka tí ó bá gbọ̀rọ̀ fún yín ní so èdè ẹ̀ka pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú ìfọkàtẹ̀ olóore ju èdè ẹ̀ka òwúrò tí ò sí. ẹ̀ ń fi ọ̀kan pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run sí ó kẹ́ ní ìsìn tí a bá jókòó láwa mẹ́wàá tá a pín isu márùn márùn fúnra wa méje méje eléǹkatì eléǹkatì eléǹkatì a sì ní kà ní ní síbi ohun elé ọmọ wọ ohun so a rí pé gbogbo nǹkan tí a bá ti fi súnà sílẹ̀ ìbàjẹ́ ní máa ń wọnú ẹ̀ nínú àwọn tó máa ń ka Kùránì wọn nísìnyí tẹ́ ẹ bá gbà fún wọn ẹlòmíì àsìkò tí ó lè fi ka áyà méjì ó ti fi ka péjì kan sọ́fà kan lọ́ba di pé áyìnjì gíṣù ọgbọ́n ó ti wọnú ẹ̀ wọ́n sàkàtọ́ pọ́ fòlówó kọ́ owó àwọn sàábẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam lóòótọ́ lóòótọ́ lànẹ́bì sọ pé àwọn àjọ kan wọn ò ní jókòó nínú ọ̀kan nínú ilé ọlọ́run ọba yaqra'una al-Qur'an wọn quran ṣùgbọ́n ànábì ni wáyà tàdárọ̀ sí múnà wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ èyí ni pé gbogbo tí Kùránì wí ní àlàyé ní àwọn àdájọ́ ní nǹkan ọgbọ́n nǹkan abẹ̀rù gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kìí ṣe kíkà nìkan so tí a bá fẹ́ òun rè kan lọ́dọ̀ Ọlọ́run ká wa ka Kùránì bọ́lọ̀ ń ṣe ní àkàyùn kódà kọ́ pé ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú márùn-ún ni káwá ṣe káfi Kùránì yẹn káfi ṣe wọ̀síìlà láàrin àwa àtọ́ náà káwá fi bẹ náà olóore ju káka ló didi láì jẹ́ pé àbẹ̀wò ọlọ́run ẹ̀ ní àsìkò ansẹ̀tì ibi tẹ́lómi ti ń ka Kùránì ni ó ti máa dáhùn ansẹ̀tì. Se Qur'an náà là ń kaba ọ̀rọ̀ ọlọ́run ọba so àrẹ́bí ni ẹni ka Qur'an náà what okay àfọ ẹni ka Qur'an tí ó tó ìjọ mẹ́ta ọ̀gbọ́n Qur'an kankan yé náà àbí àfáàtò lèrò tí àwọn ọ̀nà bákan náà 来看看电影，然后马上就他们写这个。bákan náà abdullahi ibn amri bàbá rẹ̀ fẹ́yàwó fún nínú fámìlì tó dáa tí wọ́n ní wọ́n wá ń fi ìyàwó ilé ẹ̀kọ́ sújáyàwó so nínú ìwọ bàbá oníkọ́ mọ kí ni ti ń lọ láàrin òun àti ìyàwó ẹ̀ bàbá lọ bá ìyàwó tó fẹ́ fún ọmọ báwo ni ọkọ rẹ wọn ni ah, ọkọ mi ọkọ èèyàn dáadáa ni kò sí mi lásọ wò rí débi pé ó sùn mọ́ ibi tí mò ń sùn so inú wa bí bàbá bàbá bá lọ sọ fún àlẹ́ ìwà ọmọ sábà bá wà lọ sí i kí wá ní tó ń ṣe òun ṣe kìyàmù lẹ́yìn òun gbàwẹ̀ lọ́sàn-án òun sì ń ka kùránì lóru ànábi àá ah, ah, gbogbo ẹnikẹ́ni ló ní ìwọ tiwọn fún kálukú ní ìwọ rẹ̀ ìyàwó yín wọ́n ní ìwọ lórí yẹn fún ọ níwọ wọn ara tí yín gan fúnra yín ó níwọ lórí yẹn fáwọn ẹ fún ara yín náà níwọ tiẹ̀ ànábi sáà èmi náà ń fẹ́yàwó mò ń sùn mò ń gbààwẹ̀ mò ń kírun lóru mò ń sì mò ń ṣe súnà so gbogbo ẹnikẹ́ni tí ó bá kọ ìlànà mi kò sí pẹ̀lú mi. Fọ́bọ̀bọ̀. wọ́n ṣe kálà ìlú ogun wọ́n á ní tó ní ṣe pẹ̀lú kábà ní pé àwọn ẹ̀gbìn tí ó bá wà láti ta ìgbà pé kì í ṣe bóyá àgbàrá wa ló ti jáde wọ́n ní ṣé tí èèyàn bá tún báyìí náà ṣé o àlàyé yẹn. ẹ àlàyé yẹn dára yẹn simplify rẹ ṣùgbọ́n àwọn ẹ̀gbìn tí ń jáde kúrò lára wa tó bá ti jáde kúrò gan fún rẹ̀ kábà kan ṣùgbọ́n àwa tá a tẹ́gbìn jáde kúrò lára wa kọ́ àwa la ní for example ẹni tó ti tẹ ẹni tó yàgbẹ́ ìgbọ̀nsẹ̀ yẹ ẹ̀gbin ni àwa náà ti gbọ̀nsẹ̀ tó ti pẹ́ a ti fọ ibi ìgbọ̀nsẹ̀ yìí tó ti bẹ́ẹ̀ a sì ní mímọ́ tá a bá fẹ́ kí òun ó pa dandan tí ká ṣe àlùwàlá ìlà àdẹ̀tẹ́ àtàyẹ̀tẹ̀wọ̀tọ̀ ìdí inú tára òfin mẹ́nu bà khabẹ̀ torí pé eyín ohun tó ju rí ni hadat ohun tó kú òye màálẹ́ lásán ni for example ẹni tí ó ṣe jìmá tí ẹ̀gbìn jáde kó lára ẹ̀gbìn yún pẹ̀lú ìyẹn tó bá wà lára aṣọ khabat tí ń bá ń bẹ lára wa lóògùn fún rẹ̀ khabat ni tá a bá fọ̀ kú òsà ti mọ́ àti ìmọ̀ tí ń bẹ lára wa hádàf eléyìí àìrí so ó láṣọ àti pé ọlọ́ni innamal mushrikuna najisun àwọn mùsùlùmí ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin yóò kìí ṣe tí ojú rí bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi pé subhanallah almu'min la yanjus múmìnì ò lè jẹ́ nàjásà èyí pé nàjásà yẹn alìmáànàwí ni kìí ṣe èsì èyí wọn wá mì ní pé ńgbàtà ní múmìnì ò lè jẹ́ nàjásà kí ẹ̀gbin ìgbọ̀nsẹ̀ ọwọ́ wà lára múmìnì ká ní ọmọ ó di dandan pé ọba mú kún kúrò ká tó sọ pé ọmọ so ìdínú táwọn afáàfin sọ pé èyí tó pé ní pé ẹ̀gbin hadaf máànàwí ni ẹ̀gbin khabar òní ìsí òtójú rí so ìdínú ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ àti mẹ̀lí gbogbo ẹ̀gbin ni tójú rí ṣùgbọ́n ara ẹni tó ti jáde kó máa ládàá pẹ̀pẹ̀ ẹ̀wù tí ẹ̀jẹ̀ ẹran àgbọ̀kà tó dà sí kò lè fi kírun. lọ ẹjẹ kọ́ parí ilé kọ́sù rẹ̀ náà. wọ́n ní ìrìn kìlómítà bíi sixty. lọ ibi tí wàá náà ti dé bá lọ so tá a bá fi kìlómítà tá a fi géèjì sáfà so sáfà ní ìgbà tí ó bá di àsìkò míì tí ń bọ̀ pàápàá jùlọ lásìkò ìsinmi ìsinmi àwọn ọkọ̀ ojú orin ìkàwà pẹ́pẹ́ wọ́n rìnrìn how many kilometers ní láàrin ìṣẹ́jú ṣe náà ni kò sí so ìdí inú tó ń gbẹ́ gbogbo ẹnikẹ́ni tí a bá béèrè nílé níbo lọ́lọ́ wọ́n rìnrìn àjò eléyìí ni ẹ̀tí ó sì kọ́sù gbogbo ẹni tí ibi ọ̀nà tó dìdí pé ó sì sáfà ó rìnrìn àjò ó kú olùlù ó ní ẹni tí so àti fi kìlómítà láti fi dáa fún wàhálà ní òmùdá ni so gbẹni tá a bá ti béèrè pé ń bọ́ lọ́lọ́ o ta ni àwọn ìrìn àjò ni o ìrìn àjò tó lọ bóyá gárakú ni ṣé gárakú ò sì tó sixty kilometre bí ṣùgbọ́n tá a bá lọ tá a bá béèrè ń lé ń bọ́ lálẹ́ ọ lọ a ní àwọn kan tí wọ́n kàn rinṣẹ̀ jáde ni ẹni ọlọ gárakú sá ló ní rinṣẹ̀ jáde wọ́n wọ́n kó lù so gbogbo wọn náà ti di sáfà so lọ́wọ́ lè ṣe kọ́sùn wàláwà náà. ẹ̀mí tí ó fojú náà tí èsì ara rẹ̀ ló ti jáde. ẹ eh, èsì ara rẹ̀ ló ti jáde. Eh. mo wà ń kó àwọn mọ́sálásí mo wà fẹsẹ̀ kó o sì kí ni àwọn èèyàn máa fọ́ bẹ̀ ní àbí máa tù àbálá àyùwá náà yálà ara yín ló ti jáde o àbára ẹlòmíì ló ti jáde o gbogbo ẹ̀gbin tí ọba wa bá yín lẹ́yìn ìgbà tí ẹ ti ṣe àlùwàlá kọjá àlùwàlá yín òun ẹ̀gbin lẹ́ẹ̀mú kú so èyí ni mo fi sọ pé a fi àlàyé ẹlẹ́ẹ̀dì ìgbà tí a lórí bá a ṣe mú ẹ̀gbin páànù àbí kọ́ọ̀pù àbí àyè àbí nǹkan ní dábàá dábàá mú kúrò so for example ẹni tí ó bá fi bàtẹ tí ó bá fi bàtà rẹ̀ tí ó bá fi kírun bóun la ṣe ń ṣe àfọ̀mẹ́ẹ̀gbin tó wà lára bàtà bákan náà kọ́ ni àfọ̀mẹ́ẹ̀gbin tó wà lára aṣọ ìkankan náà kọ́ èyí tó wà lára aṣọ á mú ilẹ̀ á fọ̀ débi pé ohun tó náà níbi ẹ̀gbin yóò kúrò tá a bá gbóòórùn rẹ̀ àní gbóòórùn ìtọ́wá kù níbi ibi kọ́lọ̀ ẹ̀yìn òkèsè gẹ́gẹ́ ṣùgbọ́n ti bàtà kìí ṣe bẹ́ẹ̀ tàbá ti fi gbó yẹ̀pẹ̀ ọ̀nà so àwọn ẹ̀gbìn yẹn ó pọ̀ bí ó ní oríṣiríṣi bá ṣe so ìgbẹ́ téyí téyẹ̀ téèyàn tẹ̀ fúnra rẹ̀ àbí tẹlòmíì téèyàn tẹ̀ ó dé wá báyàn ni kì í ṣe pé ó wà lára ẹ̀yìn tó olè ó mú kúrò ó dàbí èèyàn bá ti sàlùwàlá èèyàn ó kúrò àlùwàlá rẹ̀ wà kò sí gbogbo àlùwàlá ń lọ sí mọ́síláṣí bóyá ẹyẹ ẹyẹ bá ẹyẹ bá tún sí lọ́wọ́ láàbí àlùwàlá òun ti já kò sí tó mú àlùwàlá rẹ ẹgbẹ́ ẹgbẹ́ lórí yóò mú kó ọlọ́wà. bí afẹ́ tí ṣe àyẹ̀sí wá sáré lọ nínú ọlọ́gbà abẹ́rẹ́ ìlú tí ti gba abẹ́rẹ́ ní súnbìlì wọ́n á rí sókòtò fún kí ìṣàyẹ̀wò pé ẹ̀jẹ̀ dà sí nígbà tí mo gbà. wọ́n irú yẹn àwọn olùmọ̀ wọ́n ṣe èyí tó lè jẹ́ bí haram láti fi kírun pẹ̀lú bó bá ṣe tó àwọn àmì wọ́n fi dirham bó bá ti tóbi tó bá kó tóbi ó di dandan kí èèyàn fọbẹ̀ tí ìròmí ọ̀bá tí ìdèmí òun kéèyàn mú irun yẹn wá ṣùgbọ́n tó wáyé pé kò kó dírà bí irú ẹ tó wá máa tọrọ tọrọ àbí sísì tó kò tóbi tó kọ́bọ̀ tó ohun tí wọ́n fi ṣe àpèjúwe torí pé dírà mòún náà kéré kò tóbi tó sílẹ̀ tí wọ́n ń ń sìn lọ ó kéré tí ọba ti jù bá lọ wọn ní màá fún un nàánú èyí pé a ṣe ìdẹ̀kùn ọlọ́run ti ṣe ó ti dárí ẹsẹ̀ ó ti dárí ẹ̀jẹ̀ wa ṣùgbọ́n èyí tó bá tóbi eléyìí ó ti di pé ẹ̀jẹ̀ náà pọ̀ lọ èèyàn láti mú kúrò tí for example ìrun àzúhò lèyàn bá fi kí ó wá di pé oòrùn ó ti ó ti dé iwájú wa báyìí èyí ni pé àsìkò àlàásìrì bọ̀rúurì rẹ̀ sì wà òòrùn tí wọ̀ so ẹni tí ó bá ti kí àsìrì ní ìsìn ó lè kí àsìrì so èèyàn lè mú ìrun àdúrù wa tí ó sì tún mú àlàásìrì wa òòrùn tí wọ̀ so ó ti padà dá kéèyàn dá ìrun padà tó bá di pé òòrùn ti wọ̀ eléyìn èèyàn kí láì mà ní ohun tọ́nà wọn ọba tí ìsì iṣẹ́ darí ẹ̀ tí wọ́n ń tá a ṣe ní tá a mọ̀ ṣùgbọ́n èyí sá tá a ṣe tá a mọ̀ ọlọ́wọ́ bá ti darí ẹ̀ ẹ̀yìn ti kọjá ọlọ́wọ́ gba ìrun wa torí pé a mọ̀ pé nǹkan bá ń bẹ lára wa mo kò yé so èyí tá a kí ní àṣùbà àmì tá a kí ní ìṣà tí àṣùbà sì ti tó ti ìṣà yóò ti kọjá ọlọ́wọ́ bá ti dárẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ wá ọmọ wa rẹ̀ náà kárí sẹ́yìn. ọwọ́ àti wípé wípé ìbẹ̀rẹ̀ ìṣòro wa wọ̀ wọ́n àti ẹ̀rọ sí ìlú wọ́n àti dáhùn wọ́n tó dìde wọ́n bá ìdúgbò ìtìrí wọ́n àgbà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe lákàlẹ́ ìgbèjì àdéhùn ọkàrẹ̀ bá tún fi wọ́n ní kó kú sẹ́lẹ̀ wọn àwọn yẹn sì wà lẹ́yìn ẹ̀jọ́ tí ń kí jẹ́ mi wọ́n kú fa ìdíkọ́ síwájú. ṣé ẹ gbọ́ uh, àgbọ̀yé rẹ̀ náà pápọ̀ rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ síwájú wọ́n lọ kó já ìfọ́n jáde. ni ìnira tó yẹ èso gbòòrò ma so ó ṣàfi kíraga kíraga alákọ̀ọ́kọ́ ó tó ṣe bẹ́ẹ̀ kíraga ẹlẹ́kejì ó wá bẹ̀rẹ̀ sí ṣe wọ́síwáàsì ìlú ìlú ìlú yìí so àwọn èèyàn sì ti àwọn èèyàn máa mú ti wà lẹ́yìn rẹ̀ ó wá fa ìlú kan àbí so ó bá lọ. wọ́n alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní pé èèyàn fíìlì ìsóyàn gan fúnra ẹ̀ èèyàn wá ń pa òdí ẹ̀ eléyìí kò síyèméjì kankan nú ẹ̀ ó ní pé èèyàn ń pa ìsómọ́ fúnra ẹ̀ lọ sọ wọ́n sì máa gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ òníká fílẹ̀ kọjáde ní oṣù lọ sàlùwàlá ṣùgbọ́n èyí téèyàn ń ṣe èméjì bóyá ìsó jáde lára èèyàn àbí kò jáde ìgbà míì máa wáyé téèyàn bí ìgbà tí nǹkan kan jáde lára èèyàn àbí ọ̀jáde èyí ni anẹ́bísà sálà ní pé ká sọ iyèméjì yẹn nù ká kọ̀ntínú òun wa torí pé èsù ló máa láti fi dí wa lọ́wọ́ iṣẹ́ iṣẹ́ ládátà ń tó gbogbo tí irú èyí bá dé bá nù wọn kó sọ wàsíwàsí yẹn kó sọ nù kó kọ́ntínú àti máa kírun rẹ̀ lọ ṣùgbọ́n èyí tó hàn téèyàn fúnra rẹ̀ nípa ìdímọ̀ eléyìí kò sí kìíní mbẹ kéèyàn lọ kéèyàn lọ sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta ni àwọn tó ń kírun lẹ́yìn kò sí nǹkan kan tó mú èrò tiwọn torí káwọn ò tiẹ̀ máa ń tọ́ bá àáfà kódà lẹ́yìn ìrun bá a fa abásálẹ̀ yìí gan kò sí tó òun ní rẹ̀